ó ní wípé bí ọ̀fà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ọmọ èwe ó ní ìbùkún ni fún ọkùnrin náà ìbùkún ni fún ẹnikẹ́ni tí ọlọ́run bá yọ̀ǹda ọmọ fún ó ní mo ti ń fi àsìkò yìí gbàdúrà tí mo fi ń wọlé sórí ètò ojúmọ́ rẹ láàárọ̀ yìí fún gbogbo ẹnikẹ́ni tó ń wojú ọlọ́run fún ọmọ wípé ìbùkún ọlọ́run lórí ọmọ lórúkọ jésù yóò wọlé ẹnìkọ̀ọ̀kan yín ó ní ojú kì yóò tì wọ́n ìyẹn túmọ̀ sí wípé ẹnikẹ́ni tí ọlọ́run bá yọ̀ǹda ọmọ fún ojú kì í tìrú ẹni bẹ́ẹ̀ lórúkọ jésù ojú ò ní tì yín ọ̀pọ̀lọpọ̀ lójú òtìrí tí wọ́n ní ìbùkún ọlọ́run ti ń ṣe ọmọ lọ́wọ́ wọn ṣùgbọ́n nígbà tó yá tí sátánì wọlé tó dán wọn wò tó fi kú gba ọmọ náà lọ́wọ́ wọn ojú padà tì wọ́n ni lórúkọ jésù ikú ọmọ tó ń dojú ti òbí lórúkọ jésù kò ní wọlé ẹnìkọ̀ọ̀kan wa ó ní wọn ó ṣẹ́gun àwọn ọ̀tá wọn ní ẹnu ọ̀nà ìwé aláwìyé sọ wípé ó ní ọmọ nìgbẹ̀yìn ọ̀la ó ní ọmọ lára ọmọ lẹ̀yẹ ó ní bàbá búni lẹ́yìn bá kò gbọ́ ṣe ọmọ ẹni ní sọ fún ni iná kú ó fi eérú bojú ọ̀gẹ̀dẹ̀ kú ó fi ọmọ rẹ̀ rọ́pò ìyẹn túmọ̀ sí wípé ó ń ṣe àlàyé bí ọmọ ṣe ṣe pàtàkì tó ó wá sọ wípé ẹnikẹ́ni tí ọlọ́run bá yọ̀ǹda ọmọ fún ó ní wọn ó ṣẹ́gun àwọn ọ̀tá wọn ní ẹnu ọ̀nà ní ìgbà béèyàn bá darúgbó tán ọmú ẹni òun ló máa ń wọlé deni lórúkọ Jésù àwọn ọmọ tó máa wọlédè wá tí wọ́n máa tún lé ayé wa ṣe tí wọ́n máa gbé ògo ìdílé wa ga lórúkọ Jésù Ọlọ́run yóò yọ̀ǹda wọn fún wa àdúrà yìí òun ni mo fi ń wọlé sórí àkọ́tún ètò yín ètò wa ojúmọ́ re lówùúrọ̀ ọjọ́ Sunday tòní ilé ńkọ́ ọ̀dẹ̀ ńkọ́ gbogbo eh, gbogbo àwọn gbogbo àwọn arábíṣẹ́ yín eh, àwọn náà ńkọ́ gbogbo àwọn ará ìlú yín tẹ́ ń gbóòrò wọn náà àwọn náà ń kọ́ àṣẹ ti ṣí sí tẹlifíṣàn Orísun ẹ̀yin tí ẹ ò bá láǹfààní láti ṣí nítorí NEPA ti múná lọ lọ́dọ̀ wọn ẹ tètè bá mi sọ fún àwọn ọ̀rẹ́ yín yẹn sìn pé kí wọ́n tètè lọ sórí fóònù wọn kí wọ́n tẹ̀ sójú ẹ̀ lórí StarTime app kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo tẹlifíṣàn Orísun nítorí pé ètò títọ́jọ́ tòní kì í ṣe èyí tí gbogbo ò gbọ́dọ̀ má wò Ṣògórẹ́nìkejì òun lorúkọ tèmi ọmọ wọn nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ wọn ní òde ẹ̀dùn àbọ̀n gàgàlò tó ṣiṣẹ́ méjì tó bọ ara wájú ìgbowó bàbá ìṣàdúrà mi ẹ fọkànbalẹ̀ nítorí pé láàárọ̀ yìí ètò ojúmọ́ re tòní ó máa dùn nítorí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé oṣù June extravaganza òun náà la wà níbi tí a ti ń yànnàná tá a dẹ̀ ti ń jayín sí àwọn nǹkan tó tuntun tó tuntun àwọn nǹkan tó dùn tí gbọ́ngbọ́n kan sí gbọ́ngbọ́n máa kán sí tàárọ̀ yìí nítorí wípé mo ní ohun tí mo fẹ́ sọ òun náà ni ẹ̀bùn olúwa lára àwọn ọmọdé ẹ̀bùn ọlọ́run lára àwọn ọmọdé ohun tí mo fẹ́ kí a yànnàná láàárọ̀ yìí àlejò mi láàárọ̀ yìí Ezekiel ò ní orúkọ rẹ̀ ẹ má fi ojú rẹ̀ hàn wá nígbà tí n bá fi ojú rẹ̀ hàn wá tán tí a gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ a máa wá lọ sókè lọ́hùn láti lọ wo iṣẹ́ ọ̀dọ́mọdékùnrin kan Akórèdé Abíọ́nà láti inú ìjọ the Sacred Heart of Messiah Church níbi tí òun náà ti pa ẹtú tí <laughs> ọdẹ ń pa nínú igbó lórí iṣẹ́ ìránṣẹ́ àti lórí ẹ̀bùn tí Ọlọ́run fi jíǹkí rẹ̀ bákan náà nígbà tó bá tó tó àkókò a ò ní ṣaláìdé inú ìjọ EA Worldwide Ministry lọ́dọ̀ màmá wa nínú Olúwa prophetess and reverend Eunice Adesalu láti orílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bí a ti máa mú wa fún wa ní ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ wo ẹ má ti yí kúrò nídìí tẹlifíṣàn Orísun nítorí pé àlejò mi ti wà nínú ilé tàjọ fẹ́ sọ̀rọ̀ tàjọ fẹ́ yànnàná láàárọ̀ yìí ẹ ó gbádùn ẹ̀ dáadáa nítorí wípé ọlọ́run bẹ nínú ilé kí gbogbo ọkàn kó ṣe kíni kò pa lọ́lọ́ láàárọ̀ yìí àlejò mi ti wà lórí ìjókòó ọ̀dọ́mọdékùnrin ni tí wọ́n bá ń sọ wípé ọmọ dáa tí wọ́n bá ń sọ wípé ọmọ ní ẹ̀bùn ọlọ́run ibì kan ni mo ti rí tí mo fi fà á wá ìmúra rẹ̀ ìmúra àwọn akọrin inú ìjọ kérúbù ni nígbà tí ẹ̀yin náà bá rí ẹ ó rí pé ohun tí mò ń sọ òótọ́ ni Ezekiel dákun bá mi kí gbogbo àwọn tó ń wò wá nínú ilé o. mo kí gbogbo yín o mo kí onílé mo kálejò mo eh. kọ́mọdé mo kágbàlagbà hmm. mo kí aráalé mo kí àlejò hmm, hmm, orúkọ mi ni Odúgbẹ̀sán Ezekiel ọmọ Ìbẹ̀fún Ọ̀rúnfẹ́ ló lọ ọmọ joyè méjì pọ̀ ọmọ ọba tí ń faṣẹ́ mutí ọmọ ṣẹ̀kẹ̀rẹ̀ òṣèfọ́ pàlú jagunjagun òṣèfọ́ bámú ọmọ jàǹgbájà náà nàjà èlè jẹ́ kọ́mọdé lọ́mú ṣì èmi náà ni èmi ọmọ yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọ yín èmi náà ni Ezekiel Odúgbẹ̀sán hmm. ẹ káàárọ̀. Ezekiel <laughs> mo ríru tèmi o nígbà tí mo sọ fún yín wípé níbi tí mo ti lọ mú wa mo rí ẹ̀bùn Ọlọ́run lára rẹ̀ bíbélì wípé ó ní ẹ̀bùn ènìyàn ó ló máa ń gbéni lọ síwájú àwọn ọba kò sí nǹkan mìíràn tí a bá ń sọ nípa ẹ̀bùn olódùmarè tá a bá ń sọ nípa ẹ̀bùn ọba àwọn ọba ara àwọn ọmọdé òun ló wà torí náà ni bíbélì ṣe sọ ní pé jésù kò ní àkọsílẹ̀ kankan wípé ó bínú rí rárá tẹ bá lọ wọnú ìwé lúkù níbi tí ó ti lé àwọn tó ń tà àti àwọn tó ń rà jáde bíbélì ò sọ wípé jésù sì bínú rárá ó sọ wípé nígbà tí ó wọ inú tẹ́ḿpìlì ó rí àwọn tó ń tà ó sì fa ẹ pàṣán tẹ́ẹ́rẹ́ ó fi lé wọn jáde ó ní ẹ má sọ ilé bàbá mi di ilé ọjà títà ṣùgbọ́n jésù ní àkọsílẹ̀ wípé ó bínú níbì kan tá a bá lọ wo inú ìwé máàkù orí kẹwàá ẹsẹ̀ kẹtàlá ó ní wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ kristi wá kó lè fi ọwọ́ rẹ̀ tọ́ wọn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń bá àwọn tí ó gbé wọn wá wí ó ní nígbà tí jésù sì rí inú bí ó ní ó sì wí fún wọn wípé ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ mi ẹ má ṣe dá wọn lẹ́kùn nítorí irú wọn ní ìjọba ọlọ́run ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run bí ọmọ kékeré kì yóò lè wọnú rẹ̀ bí ó ti wù kó rí ó ló sì gbé wọn sí apá rẹ̀ ó sì fi ọwọ́ rẹ̀ lé wọn ó sì súre fún wọn ṣe wá wípé láti kékeré oh my god ó ní ọlọ́run ti máa ń gbin ẹ̀bùn rẹ̀ sínú ayé àwọn ènìyàn ezekiel tẹ́ rí lóòrọ̀ yìí lórí ètò ojúmọ́ ire ó jẹ́ ẹni tó fẹ́ràn ọ̀rọ̀ ọlọ́run púpọ̀ akọrin ni pẹ̀lú nínú ìjọ bákan náà ni ó tún jẹ́ ẹni tó jẹ́ wípé ọlọ́run ń lò ohun tóun tún fi ń kọrin bass ló máa ń kọ nínú part tí àwọn akọrin bá ń lò ẹ òun ni àlejò mi Ezekiel ṣé o lè sọ díẹ̀ nípa bí o ṣe bẹ̀rẹ̀ sí ní darapọ̀ pẹ̀lú àwọn akọrin ṣe dáàdi ẹ jẹ́ akọrin ni àbí báwo gan-an ni ẹ̀bùn ọlọ́run ṣe jáde. ọ̀rọ̀ akọrin tèmi hmm. ń ṣe ọ̀rọ̀ káràkátà tọ́dọ̀ mi ní mo wọlé nípa ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi hmm. ló mú mi wọlé mọ́mì mi ò ń ṣe akọrin dáàdì mi ò sì ń ṣe akọrin hmm. ṣùgbọ́n mọ́mì mi àti dáàdì mi jẹ́ ẹni tó fẹ́ orin púpọ̀ wọ́n hmm. jẹ́ ẹni tó fẹ́ ẹni tó ń kọrin ìgbà tó wá já tó wá bí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi Múráyọ̀ Odùgbẹ̀sùn ó wá ní wípé ọmọ mi gbúdọ̀ máa kọrin ọmọ ọmọ ó gbúdọ̀ mọ orin kọ ọ hmm. wá ní wípé kí n mú lọ sí wáyà hmm. ìgbà tó wá yá ẹ̀gbọ́n mi dàgbà síbẹ̀ wọ́n mọ orin kọ hmm. wọ́n mọ lùlù wọ́n mọ jójó obìnrin dẹ̀ ni ọkùnrin ah, sì ni eh. wọ́n ìgbà tó wá yá dádì mi wá pé wọ́n ṣàkíyèsí wípé kò ń ṣèwọ nìkan ló lè mọ gbogbo nǹkan báyìí o àwọn àbúrò ẹ wà ń bẹ̀ àwọn àbúrò ẹ ó sì lè mú wọn tọ̀nà kí ẹ̀bùn rẹ kó bá yè kárí ayé lẹ́gbọ́n mi náà bá mú mi sí akọrin nígbà hmm. tó bá yá ní ọ̀rọ̀ ọdún mẹ́ta sẹ́yìn ló bá pè mí ní dádì mi bá bá mi sọ̀rọ̀ wọ́n ní wípé orin tó ń kọ yìí wàá máa lọ concert wàá máa lọ sí anywhere ṣùgbọ́n má fi ṣègbéraga hmm. má fi ṣe èmi nìkan ni mo ní èmi nìkan ni mo mọ̀ ọ́ hmm. ìgbà tó wá yá mo lọ sí stage kan mo lọ sí ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì ẹ̀sẹ̀ lẹ́nu mi believe pé mi gan mo lè popular tó bẹ́ẹ̀ ìgbà tí mo débẹ̀ mo mọ drums lù mo mọ gángan lù mo mọ jójó hmm. mo mọ orin kan kò sí instrument tó bá gbé lé mi lọ́wọ́ tí mi lè play ìtọ́ bá ti jẹ́ lílù tí ò ń ṣe ìtọ́ máa tẹ̀. dádì mi bá bá mi sọ̀rọ̀ ní pé ibi tó ń lọ yìí má bẹ̀rù o hmm. ibi ṣọ́ọ̀ṣì ńlá ni hmm. ibi tó mọ̀ ẹ́ sí ni hmm. ibi táwọn èèyàn fẹ́ràn ẹ́ sí ni tó bá mọ̀ ẹ́ tó bá introduce ara ẹ̀ ayé máa fẹ́ ẹ̀. ìgbà tí mo wá débẹ̀ ìyàlẹ́nu kan wá jẹ́ fún mi wípé bí ṣọ́ọ̀ṣì yẹn ṣe tóbi tó kò ṣe kò só nílù kò só lórin wọ́n á rí pé ṣúmẹ́ǹtì ló tò kalẹ̀ yìí ah, iṣẹ́ ìyàlẹ́nu ló jẹ́ fún mi o mo bá lọ ní cm ọba wa ló máa ní pé bẹ́ẹ̀ ṣe pọ̀ yìí kò só lórin tó lè kọrin nù yín kò só nílù lèbi bá sọ yé pé èmi ò mà sí láàrin wọn ẹ pè mí kémi lùlù fún yín hmm. ẹ pè mí kémi jó fún yín hmm. bó ṣe pè mí bí mo ṣe lọ́bẹ̀ ìdádì mi ní pé má ṣàbẹ̀bẹ̀ lùbẹ̀ ò má kọjá yẹ ibi tó bá fi ẹ́ sí ni kò wà. Hmm. mò ń bọ̀ má sọ̀rọ̀ jù má kọjá yẹ kó o sì fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ṣe wá rí wípé ẹ̀kọ́ tá a bá kó àwọn ọmọ wa ẹ má rò wípé ó mà sọnù dúró sórí ọ̀rọ̀ òtítọ́ tó bá ń kó àwọn ọmọ jẹ́ kí àwọn ọmọ rí ohun tí ó ṣe pàtàkì tí wọ́n lè dìmú nínú ọ̀rọ̀ rẹ ẹ wo ẹ má ti kú òní di ẹ̀rọ móhùnmáwòrán yín mo ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé ẹ wò ẹ máa gbádùn ètò tòní dáadáa ó yá kó tó di wípé màá tẹ̀síwájú pẹ̀lú Ezekiel àlejò mi nínú ilé mo ní àwọn nǹkan méjì tó ṣe pàtàkì tí màá fi hàn wá ohun àkọ́kọ́ láàárọ̀ yìí tí màá fi lọ tí màá fi padà dé òun náà ni ká lọ sínú ìjọ the Sacred Heart of Messiah ká lọ wo ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ ti akórèdé àbíọ́nà nígbà tá a bá lọ tá a bá padà dé nígbà tẹ́ bá ń wò yẹn lọ́wọ́ a ní ìtumọ̀ kan sí ṣùgbọ́n ẹ lè pè mí lẹ́yìn òtò ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀ ó yá láti ní agbára ẹ jẹ́ ká ṣe rẹ̀ à ń padà bọ̀.